alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú-òde alhaji emilola gazal tí kò ní pẹ́ lu sáà rẹ̀ tán lórí oyè ti ṣe ìfilọ́lẹ̀ àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè lẹ́yìn tó fi sọrí ìṣèjọba rẹ̀ láti fi sàmì sí ìgbẹ̀yìn ọdún mẹ́ta tó lò lórí oyè gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú-òde akọ̀ròyìn wa anthony gandoro jábọ̀ ìròyìn wípé káàkiri ẹkùn tó wà ní ìjọba ìbílẹ̀ náà ni ó ṣe àwọn àkànṣe iṣẹ́ yìí sí i ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. lára àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ni títún ilé ìwòsàn tó wà ní òkè òyìnbó ṣe pẹ̀lú àwọn ìyàrá ìtọ́jú ọkùnrin àti obìnrin ilé oògùn kíkọ́ ìyàrá ìkẹ́kọ̀ọ́ oníyàrá márùn-ún ti ilé ẹ̀kọ́ St Patrick Catholic School ìṣíwọ̀ ìjẹ̀bú ṣíṣe àtúnṣe ìyàrá ìkẹ́kọ̀ọ́ ti St Anne's Catholic School ìràwọ̀ àti títún ìyàrá ìkẹ́kọ̀ọ́ oníyàrá mẹ́ta ṣe ti ilé ẹ̀kọ́ Muslim School tó wà ní Ìsúkù Ìjẹ̀bú-Òde ṣe lára àwọn iṣẹ́ tí wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ni kíkọ́ àwọn ọjà ìgbàlódé pẹ̀lú àwọn ilé ìtajà oníyàrá mọ́kàndínláàádọ́rùn ní ibùdókọ̀ ẹ̀pẹ́ àtijọ́ ṣíṣe àtúnṣe odò ẹran lágbègbè adéọlá òdùtọ́lá àti fífẹ̀ ọ́fíìsì alága ìjọba ìbílẹ̀ ní ìtòrò nígbà tó ń bá àwọn tó jẹ àǹfààní yìí sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú-òde tí ò ní pẹ́ parí sáà rẹ̀ láìpẹ́ yìí ìyẹn babatunde gazal sọ pé àwọn iṣẹ́ ìdàgbàsókè náà ni wọ́n yàn tí wọ́n sì ṣe é ní ìbámu pẹ̀lú gómìnà dàpọ̀ abiodun tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ owó ńlá sílẹ̀ àti akitiyan rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan láti lè mú kí ìgbésí ayé ó dẹrùn fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà. ṣé àlàyé ni pé kì í ṣe ìgboro Ìjẹ̀bú-Òde Ìjẹ̀bú ló wà ní Ìjẹ̀bú-Òde local government nǹkan tẹ́ ẹ fẹ́ nǹkan tẹ́ ẹ béèrè ìlérí tí mo ṣe ọ̀pọ̀ náà la ṣe. alága náà fi kún pé àwọn iṣẹ́ àkànṣe yìí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ yìí ò yọwọ́ ètò ẹ̀kọ́ sílẹ̀ ètò ìlera ọ̀rọ̀ ajé àti àwọn nǹkan mìíràn ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n yí i ká pàápàá jùlọ àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn wọn nínú àsìkò rẹ̀ lórí oyè léyìí tó sì fi kún ọ̀rọ̀ rẹ̀ pé fún ìgbà ìgbádùn àwọn ènìyàn ní ẹgbẹ́ APC dálé lórí nígbàtí ọba Adédoyin Salisu Lámọdí ti Ìṣíwọ̀ alága fún àwọn ìgbìmọ̀ àgbààgbà ní ìpínlẹ̀ Ògùn olóyè Olú Òkúbóyèjọ pẹ̀lú àwọn mìíràn tí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn àkànṣe iṣẹ́ náà wọ́n ní alága tí yóò ní pẹ́ lo sáà rẹ̀ tán lórí oyè yìí yìí ti ṣe ohun mérìírí fún ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ náà láàrin ọdún mẹ́ta tó lò lórí oyè. ó yẹ ká fún ẹ láwọ̀ nínú yẹ ká tẹ̀sí kọ́ tẹ́ bá ti fún ẹ because ebi o ti wà nígbà tí pẹ́ẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti páàsì náà náà tẹ̀ wọ́n tiẹ̀ kẹ́gbọ́n wọn tẹ̀ ṣe ilé ìgbìmọ̀ mi ló sì nìkan orísun ilé lẹ́yìn àtẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ kíláàsì pẹ́ lọ́wọ́ náà tó jẹ́ pé ọwọ́ ẹ̀ lè yé ìlú ilé ìgbà sí iwájú náà ni wàá máa lọ. gbogbo ọ̀nà mẹ́ta tó wọ̀ lù yìí kò sí ìta lè gbà jáde nú ẹ̀ màṣí ò jáde ẹsẹ̀ gba ìmọ̀ye bàtà tó wà nú ẹ̀rọ̀ fún bẹ́ẹ̀ yẹn. but ẹ jọ̀ọ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n ràn wá lọ́wọ́ ọ̀nà yẹn kọ́ tún bàbá wa ṣe. inú mi dùn ayọ̀ mi kún torí láti ninety two tẹ́mi sí délùú yìí àrírùn kan báyìí ṣùgbọ́n ọlọ́run tó bá wa ṣe eléyìí kọ́ ìrántí ó ìkùnìbọn ró wọn ṣe eléyìí àdúpẹ́ gan-an wọ́n ṣe ọlọ́run adẹ́bùkún wọn ọlọ́run á san wọn lẹ́san rẹ̀. àwọn ẹni tí ọ̀rọ̀ kàn náà wá rawọ́ ẹ̀bẹ̀ fún àtúnbọ̀ gbéṣe iṣẹ́ ìjọba àwarawa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọ̀nà tí à ń rìn omi àti ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná.